ẹ kú àṣálẹ́ ní gbogbo ibi tẹ́ ti ń wo amóhùnmáwòrán Orísun ìròyìn mẹ́wàá ni yóò mọdé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín bẹ́ẹ̀ a ó máa mú ọ̀lẹ̀jẹ̀ láti ibi pẹlẹbẹ títí dé ìròyìn tó ṣe gbàǹkangbìn jùlọ Sekinat Ọláìdẹrajì ni atọ́kùn ìgbìmọ̀ olùbẹ̀wò èyí tí gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú gbé dìde lórí gbogbo ọ̀rọ̀ húrùnhúrùn tó ń ṣẹlẹ̀ nínú ilé ìwé gíga lagos state polytechnic yóò jókòó ọ̀rọ̀ àsọyépọ̀ ìta gbangba ní ọ̀sẹ̀ yìí kò pé ọ̀sẹ̀ méjì tí ròyìn sọ nípa ríra àwọn ohun ìjà olóró ìṣekúpani àti ìdúkokò mọ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn àlejò àti àwọn òṣìṣẹ́ ilé ìwé gíga ọ̀hún tòun tọ̀pọ̀ ẹ̀sùn ìwà àjẹbánu ọlọ́kan òjọ̀kan èyí tí wọ́n fi kan olùdarí Samuel Ṣógunró àti ìgbìmọ̀ rẹ̀ ní gómìnà Sanwó-Olú nínú oṣù kẹwàá ọdún 2019 kéde àgbéǹde ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kànlá tí yóò rí sí ọ̀rọ̀ náà ìwádìí fínífíní tó jáde ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún tó kọjá lórí ọ̀pọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan ilé ìwé náà fi bí wọ́n ṣe dẹ́mi akẹ́kọ̀ọ́ pàtàkì kan ìyẹn Ahmed Amoho légbodò ẹni tí ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ ààbò iléèwé ọ̀hún Adémọ́lá Ògúnsanwó yìnbọn pa àmọ́ iléèwé náà tako ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ìwé kan tí olùforúkọsílẹ̀ Lagos State Poly shakirudin Bello bu ọwọ́ lù ó ní àhesọ lásán ní gbogbo ọ̀rọ̀ ìṣekúpani ìdúnmọ̀húnrúnmọ́ni àti ẹ̀sùn àjẹbánu ọ̀hún fún odidi oṣù méje ní rògbòdìyàn fi ṣẹlẹ̀ nínú ilé ìwé gíga yìí tó sì dí ètò ẹ̀kọ́ lọ́wọ́. ìròyìn tó ń jà lórí ilé arúgbó èyí tí ìjọba ìpínlẹ̀ Kwara ní kí wọ́n dà kò tí ì jẹun rodò mọ́mi bí alága ìgbìmọ̀ tó ń ṣàyẹ̀wò lórí ohun ìní ìjọba ìpínlẹ̀ Kwara láti ọdún 1999 sí ọdún 2019 ìyẹn aṣòfin Sulaimon Ajadi ṣì ń dúró lórí ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ tó tọ́ ni ìjọba ìpínlẹ̀ Kwara gbé lórí ìwólulẹ̀ ilé ọ̀hún àmọ́ ẹgbẹ́ PDP ṣì ń tako ìgbésẹ̀ náà nítorí ilé ìpàdé wọn ni. eléyìí tí wọ́n fi bẹ̀rẹ̀ yìí kò dáa torí pé àwọn àgbàlagbà wọn sọ pé ayé nígbà eh, àmì tó tún máa jẹ gómìnà lọ́la gbogbo nǹkan èèyàn gbọ́dọ̀ máa ronú ọ̀la tó bá fẹ́ ṣe tó bá ní tí àwọn fámìlì Abdulrasaq àbí Sàràkí jọ sí ìyẹn àwa kò kà àwọn ẹgbẹ́ àwa ò mọ̀ pa ẹ̀ ṣé bí ọba wà ń lò wọ́n lè parí ẹ̀ fún wọn torí pé wọ́n ti jọ wà wọ́n jọ wà títí láéláé ni kò sẹ́nìkan tó lè sáfẹ́ nìkan èmi rọ gọ́vnà abdulrahman abdulrasaq ó jókòó dáadáa kó ronú o kó ronú torí kíni torí ọjọ́ iwájú. tí wọ́n bá ní problem pẹ̀lú wọn Sàràkí ìyẹn ọ̀kan ohun tí àwa fi kọnu sọ̀rọ̀ ilé arúgbó yìí PDP kọ́ ló ní èmi ni chairman PDP ṣùgbọ́n àwa ń benefit à ń rí bẹ́ẹ̀ lò ń tá a fi dá sí nìyẹn ọ̀rọ̀ yìí between government àti asa investment limited ní tó yẹ pọ̀ wọ́n Sàràkí lónìí. àjọ fan ìyẹn FAAN ti kéde wípé pápákọ̀ òfurufú Port Harcourt ìyẹn Port Harcourt International Airport ti padà sí ẹnu iṣẹ́ lẹ́yìn bí wọ́n ṣe tì í ní ọjọ́ àbámẹ́ta lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná èyí tó wáyé ní pápákọ̀ ọ̀hún Ẹ̀rẹ̀ta Yakubu tó jẹ́ ọ̀gá àgbà àti alábòjútó ètò ìmúṣẹ́ṣe FAM sọ eléyìí ní ọjọ́ àìkú wọ́n ti pápákọ̀ òfurufú ọ̀hún pa ní àṣálẹ́ ọjọ́ àbámẹ́ta látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ìròyìn tún gbé wípé àjọ Federal Airport Authority of Nigeria ṣí pápákọ̀ náà láàrin wákàtí mẹ́rìnlélógún kí ìgbòkègbodò àti iṣẹ́ tún lè padà sí bí ó ti wà kí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún tó wáyé àti pé ìgbésẹ̀ àtìpá náà wáyé kí wọ́n lè ṣe ìwádìí tó tó lórí ohun tó fa ìjàmbá iná náà ẹ̀wẹ̀ ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ohun tó fa iná ọ̀hún àmọ́ àjọ fan yóò tẹ̀síwájú láti ṣàmójútó ètò ààbò tó péye lórí àwọn arìnrìn-àjò àti ẹrù wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ arábìnrin ẹ̀rẹ́ntà àsọtúnsọ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ òfin ní orílẹ̀-èdè yìí ìyẹn Abubakar Malami lórí ìtúsílẹ̀ Ṣòwòrẹ́ àti Dànsúkì ti mú kí Fẹ́mi Fálànà tó jẹ́ ògbóǹtarìgì agbẹjọ́rò sọ wípé ọ̀rọ̀ náà ń ta àbùkù bá ìjọba àti iṣẹ́ òfin ní orílẹ̀-èdè Nàìjíríà ìròyìn fi tó wa létí bí Abubakar Malami tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ òfin ṣe ń tẹnumọ́ pé bí ó tilẹ̀ jẹ́ wípé ilé ẹjọ́ ló pàṣẹ ìtúsílẹ̀ Ọmọyẹlé Sowore àti Dasuki síbẹ̀ ojú àánú ni ìjọba fi tú wọn sílẹ̀ àwọn ọkùnrin méjèèjì náà ni àjọ ẹ̀ṣọ́ State Security Service SSS fi sí àtìmọ́lé fún ìgbà pípẹ́ lẹ́yìn tí ilé ẹjọ́ tú wọn sílẹ̀ àmọ́ bí àjọ ẹ̀ṣọ́ SSS ṣe kọ̀ láti tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ láti ìgbà tó ti yẹ kí àwọn arákùnrin ọ̀hún náà gba òmìnira wọn padà fi wọ́n lẹ̀ lọ ní àlàáfíà lọ́sẹ̀ tó kọjá látàrí ọ̀pọ̀ ìfẹ̀hónúhàn tó wáyé nítorí wọn nílé lóko nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ amòfin Fẹ́mi Fálànà ó sì ń dúró lórí ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba àti àjọ SSS kò ní ẹ̀tọ́ kankan láti má tú àwọn ọkùnrin méjèèjì ọ̀hún sílẹ̀ lẹ́yìn àṣẹ ilé-ẹjọ́ ẹ̀wẹ̀ láti ìgbà tí Ṣòwòrẹ́ àti Dàsúkì ti wá gba ìtúsílẹ̀ ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún 2019 ni alábòójútó ọ̀rọ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà Abubakar Malami ti ń tẹnumọ́ wípé ojú àánú ni ìjọba àpapọ̀ fi tú wọn sílẹ̀. Si àjọ serap ti ké sí ààrẹ Muhammadu Buhari igbákejì ààrẹ kòfẹ́sọ̀ yẹmí ọ̀ṣínbàjò àti àwọn gómìnà mẹ́rìndínlógójì tóun ti àwọn igbákejì wọn láti ṣe ìkéde ohun ìní wọn kí wọ́n sì tẹ̀ síta gẹ́gẹ́ bí ó ti wà nínú fọ́ọ̀mù èyí tí wọ́n fi ṣọwọ́ sí àjọ tó ń rí sí ìhùwàsí àwọn òṣìṣẹ́ ìyẹn code of conduct bureau àjọ socio-economic rights and accountability project serap tún sọ fún wọn láti ṣe àtẹ̀jáde náà láàrin ọjọ́ méje tí ìwé ìpè ọ̀hún tẹ̀ wọ́n lọ́wọ́ ó tún rọ̀ wọ́n pé kí ààrẹ igbákejì rẹ̀ àti àwọn gómìnà ọ̀hún ṣe àtúnṣe tàbí àyípadà tó ń ti àfikún tí wọ́n bá fẹ́ ṣe sí fọ́ọ̀mù ìkéde ohun ìní wọn bí ó bá ní èyí tí ó yẹ kí wọ́n ṣe kí gbogbo rẹ̀ sì jẹ́ àtẹ̀jáde láàrin ọjọ́ méje kí òun má bàa pè wọ́n lẹ́jọ́ nínú ìwé ìpè ọ̀hún tó jáde tó sì ní ìbuwọ́lù igbákejì olùdarí àjọ serap kọ́láwọlé olùdáre ni wọ́n ti sọ wípé àtúnṣe òfin ilẹ̀ nàìjíríà ti ọdún 1999 làákalẹ̀ kedere ó sì pàṣẹ fún gbogbo ẹni tó ń dipò ìṣèlú mú láti kéde dúkìá àti owó tí wọ́n ní fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti mọ̀ láì fi gbá kan bọ̀ kan nínú kí wọ́n sì fi ìwé rẹ̀ ṣọwọ́ sí àjọ ccb àti àtúnṣe tó bá yẹ kí wọ́n ṣe kí wọ́n ṣe gbogbo rẹ̀ sínú àkọsílẹ̀ ìyẹn iye owó oṣù àti àjẹmọ́nú wọn tó ń tàwọn dúkìá tí wọ́n bá ní kí àwọn ará ìlú lè ní ìgbàgbọ́ nínú àwọn tí wọ́n fi ṣe aṣojú wọn ní ipò ìjọba. Àjọ oníròyìn ní ìpínlẹ̀ Èkó sọ wípé ètò ìṣúná ọdún 2020 tí a wà yìí yóò mú ohun rere wá fún orílẹ̀-èdè yìí àti fún ìpínlẹ̀ Èkó Ṣògorẹ́nìkejì jábọ̀ lórí eléyìí ẹ jẹ́ ká lọ gbọ́. Àjọ àwọn oníròyìn ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti sọ wípé ètò ìṣúná ọdún 2020 yóò jẹ́ èyí tí yóò mú ìrọ̀rùn bá gbogbo ènìyàn ní ìpínlẹ̀ Èkó ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ni alága fún ẹgbẹ́ oníròyìn ní ìpínlẹ̀ Èkó ìyẹn National Union of Journalists ọ̀gbẹ́ni Kazeem Akínretí lásìkò ìdúpẹ́ ọdún àjọ oníròyìn ti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos State House of Assembly Correspondents Association ọ̀gbẹ́ni Akínrètí sọ pé ètò ìṣúná ọdún 2020 nínú ìwòsàkun òun jẹ́ èyí tí ó ti ń fara hàn láti sun èso rere látàrí àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkó ẹnu ọlọ́fà láti gbọ́mọ ta. nínú ètò ìṣúná yẹn a ti rí àwọn ibi tí wọ́n ti yàtọ̀ láti pé wọ́n fẹ́ ṣe àwọn ọ̀nà àwọn ọ̀nà tí wọ́n fẹ́ ṣe àwọn ọ̀nà tó máa ṣe pàtàkì tó máa mú ìgbésí ayé àwọn èèyàn wa kí ó túbọ̀ dára sí i ni a ti rí owó tí wọ́n yà sí ẹ̀ka ìlera owó tí wọ́n yà sí ẹ̀ka ẹ̀kọ́ nígbà tí ń sọ ń sìn yín LASU tó jẹ́ Lagos University nísìnyí wọ́n máa ní wọ́n máa ní ọ̀sẹ̀ máa níbi ilé ìgbé fún àwọn èèyàn fún àwọn ọmọ fún àwọn fún àwọn akẹ́kọ̀ọ́ èmi rò pé n tí wọ́n ṣe yìí nǹkan dáadáa ni tẹ́ bá wo ọ̀nà náà sẹ́ni pé wọ́n ti ń tún àwọn ọ̀nà kọ̀ọ̀kan ṣe a rẹ̀ pé nínú ètò ìṣúná yìí náà wọ́n ti fi àwọn kan sẹ́tàn fi tún àwọn ọ̀nà àwọn ọ̀nà ṣe tó máa dá irú ọ̀nà Badagry sí Èkó wọ́n ti ń tún ọ̀nà yẹn ṣe nísìnyí torí ibẹ̀ ni mo gbà wá ní èní àwọn ìyàtọ̀ ti ń wà ńbẹ̀ tí a bá wá rí pé rail line ibi tí railway máa gbà náà wọ́n tún ti ń ṣe òun náà láti CMS wá sí Òkòkò wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ibẹ̀ yẹn náà èmi ìtẹ́ tó gbọ́ tó ṣe pàtàkì mẹ́tẹ́ pé mo tún Bridge bridge kẹrin fún Èkó wọ́n ti bẹ̀rẹ̀ yẹn tí wọ́n ní pẹ̀lú ní expression of interest wọ́n ti gbé àwọn ìjáde àwọn tí ó máa ṣe títì yẹn ẹni tó bá mọ̀ pé òun lè ṣe wọ́n ti ní káwọn kọ̀ǹgílá pé kán máa bọ̀ kán wá kán wá kán wá kán wá bá àwọn èèyàn sọ̀rọ̀ pé wọ́n bàjọ́ sọ̀rọ̀ pé báyìí làwọn ṣe fẹ́ ṣe ọ̀nà yẹn so tó máa lè yanjú eléyìí tí wọ́n ṣe Fort Milan bridge yẹn ọ̀nà eh, bridge ti ọ̀nà kẹrin lẹ́kọ̀ọ́ tí wọ́n tún ṣe àwọn ọ̀nà àwọn ọ̀nà tó ṣe pàtàkì ọ̀nà Badagry sí Èkó tí wọ́n tún wá tún ṣe àwọn àtúnṣe tó ń ṣe àwọn ọ̀nà káàkiri gbogbo àwọn ọ̀nà tó wọnú àwọn àdúgbò tí wọ́n tún wọn ṣe eléyìí á mú ayédẹrùn fún àwọn èèyàn wa ní ìlú Èkó. níbi ìpàdé yìí tí ọ̀pọ̀ àwọn oníròyìn péjú pésẹ̀ sí láti fọpẹ́ fún Olúwa fún àṣeyọrí ọdún kan gbáko ni ẹni tó jẹ́ alága nínú àjọ oníròyìn iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ìyẹn ọ̀gbẹ́ni ọmọọba Akínbóyè Akínbọ́lá pẹ̀lú ti fi ìdùnnú rẹ̀ hàn wípé ìwúrí òun ló jẹ́ fún ohun tí olúwa ṣe ó sì gbòríyìn fún àwọn akọ̀ròyìn iléègbìmọ̀ asòfin náà pẹ̀lú fún iṣẹ́ takuntakun wọn láì fi igbá kan bọ̀ kan nínú láti fún àwọn ará ìlú ní òtítọ́ ohun tó ń ṣẹlẹ̀ ní iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó. a dẹ̀ tún wá ṣe ọ̀rọ̀ ìfi omi jíròrò èyí tí ó ṣe wípé ayinra wa ló ń bò ó lórí àwọn ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí oníròyìn tí a tún máa mú owó wọlé sí àpò wa tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé gbogbo àwọn ohun tí a bá nílò láti ṣe a máa lè ṣe ní àṣeyọrí a tún ṣe ìpéjọpọ̀ yìí náà láti tún rán ra wa létí wípé ìlera lóògùn ọrọ̀ o tí a bá mójútó ìlera ara wa ó lè ṣàkóbá fún gbogbo ìgbòkègbodò tá à ń ṣe èyí nìyẹn tá a ṣe péjọ. lákòótán ó rọ gbogbo ènìyàn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba fún àṣeyọrí nínú iṣẹ́ wọn pẹ̀lú ó rọ àwọn oníròyìn bákan náà láti rí dájú wípé ojoojúmọ́ ni iṣẹ́ wọn kí wọ́n fi ààyè sílẹ̀ fún ìsinmi ẹ káàbọ̀ padà kó jẹ́ bí aṣojú kọ̀ròyìn wa ṣògórẹ́ ní kejì abiona bí ó ti jábọ̀ lórí rẹ̀ ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ná à ń padà bọ̀.